bisimilayi ramani. bisimilayi ramani. mo fi dáwó tán bisimilayi ramani. bisimilayi ramani. owó táwọn yá wa ní lápapọ̀ ọlọ́mọdé máa padà sí gbogbo yín ọlọ́mọdé àyè jèrè àwọn ọmọ. ramani. bisimilayi ramani. wanajina ya maulana. wanajina ya maulana. gbogbo tó lè mọkọ rẹ̀ bínú láyé yóò jìnnà sí gbogbo tó lè mọkọ rẹ̀ bínú bí ká jáde pẹ̀lú kọ́nsẹ́ẹ̀tì káwárò sọmọ́yà ká máa bọ̀ ń ta báyìí yóò jìnnà sí bí ká jòkó láàrin àwọn ọmọ inú ilé àwọn ọkùnrin ilé ká pa ń ta lúdò wọ́n máa fọwọ́ gbarẹ́gbẹ́ yasimia ẹ̀ yóò jìnnà sí gbogbo wọn ni gbogbo à ń kọ̀ọ̀kan mi yóò jìnnà sí gbogbo à ń jó kí lójú agbo fáàrí ọkọ ẹni ẹ ráwọn obìnrin wa ti ń jó kí wọn ní gbogbo ọmú tó sọpọ àwa lọ́rọ̀ ní ká wò ó tóbi ni ó fi máa ní ládàá lóde òní àwọn olùmọ̀wò ẹ ẹ lè gbẹ lọ́wọ́ pati tọ́wọ́ ti déwájú olórin òbí gbà tí bẹ́ẹ̀ wájú ànábì ni bẹ́ẹ̀ yóò ń gbé èmi èmi èmi èmi èmi ọ̀ èmi àyàbọ̀yà rẹ̀ ti ga tó náà ni fi tì í. Allahu akbar sẹ́yà wọnú ṣé ìyàwó nù ṣé lè yìí ìyàwó àlìjọ́nà ẹ béèrè ẹ̀yin youth ṣé ìyàwó àlìjọ́nà nù ẹ tó ike bọ́lá ti ní ọ̀gá tóní ọkọ̀ ìlọ́rọ̀ ní kọ́mọ ọ̀rọ̀ ń gbogbo àtọ́ bá wù àwọn ọmọ wa rù òun wá pé ká lábẹ́ máa ń dábẹ́ láà òun náà ṣáìdì tó wá bẹ̀ gùn lọ́mú. wọn náà ń lo owó bíi àlìjọ́nà ṣé ìkàlẹ́bẹ̀ ń dábẹ́ láì bí ọmọ ọlọ́mú ni nígbà tó náà gbé wá bọ̀dà ń bá a lọ sóbìnrin àlìjá náà nù. wàlìkìyàmù máa wò ìndà kùrùjì. wàlìkìyàmù máa wò ìndà kùrùjì. ẹ̀yin bàbá wa àfa nínú yàrá tá a bá. ọlọ́run ní parí lẹ́kùn. àmín wàlìkìyàmù máa wò ìndà kùrùjì. obìnrin àlìjá ẹ̀ bá ti tu ní ti ń tulẹ̀ wọn obìnrin àlìjá àpẹẹrẹ tẹ́ẹ̀rì bọ́kọ̀ rẹ̀ bá ṣe tán tí ó lọ òde àbọ̀fẹ́ lọ rìn àjò ẹ̀ eh, yóò sìn kẹ́ ìdẹ́ta ni òun àtọ́kọ ẹ̀ ni wọ́n jọ jáde tọ̀ bàbá simia ọlọ́run tún sọ yín dé o ẹ má gbàgbé palẹ́ àṣeyàwó àwọn àti múlíkà o ní april ẹ dákun owó aṣọ o àtàwọn alájà náà ọlọ́run pàṣẹ yín o obìnrin rẹnu àmọ́ ìtọ́ta àtúntò lókè sẹ́yìn sí ti ń lọ ní ẹ dé dáadáa ẹ bá sì bí yín o ẹ má fowó ránṣẹ́ sẹ́gbọ́n rẹ̀ ń lé kóńgò ẹ báyìí ti lu àwọn olórí ikú sọ́kọ́sọ́kọ́ tó kọ́tẹ́ ń kó kiri tí o ti ẹran ti ilé mọ́ ẹ lọ ní ìṣọdún kẹtàlá ni ọlọ́mọdé fowó ìyàwó ránṣẹ́ wàhálà ìkòní dáa fún yín ọ̀hún ẹ bá lọ ẹ̀rí ọkọ wà á sí dẹ́fà kò sì ní rówó ó ti ṣépè kò sì ní rówó ọlọ́lọ́mọ yẹn mọ́ọ̀lù ẹ̀ tí wọ́n gbé fẹ́ lómi irọ́ àgbà wọn tó gbà lọ́wọ́ ìyàwó dáadáa yóò sin ọkọ ẹ̀ jáde inda khurujihi ẹ̀rí wa qiyamu ma'ahu inda khurujihi yóò dìde yóò sì sin nǹkan ìdíta tọ ẹ lọ dáadáa ẹ bọ dáadáa o a ọlọ́run tó tọ́jú yín yóò tọ ẹ rántí àwa náà ẹ dákun ọlọ́run jọ dáa fún yín owó àwọn ọmọ iléèwé ó ti pé a máa sọ wọn ẹ dákun mọ́gbà gbẹgẹ financial àbá símíà ọlọ́run ọmọ ọkùnrin lọ́hùn obìnrin àdìjẹ́ nánu. wa àtàkùn ẹ̀yin àfa àlẹ́ dùn bá sọ̀rọ̀ hmm. Iliyasu. ọlọ́run inú àwọn ànábì wa lọ́wọ́ a ànábì ó rìn afá àpáná rìn ó rìn fá ìwòsí ọlọ́run kiri ọwọ́ adẹ́yìn ìlú ọwọ́ òkúta kan hmm. òkúta omi wá ń sẹ́ lára ẹ̀ omi ń sẹ́ hmm. ó rí sẹ́lẹ̀ lù ó dùn bí sẹ́lẹ̀ lù tó dùn ó ah, ìsẹ́lẹ̀ lù yìí omi ní sẹ́ ń bẹ̀ yìí níbo lomi وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون àfáà kan a ọ̀rọ̀ kọ́ wọn kan kan wọ́n sì gbà wọ́n pọn lé ṣe gbogbo nǹkan ń bọ̀ ilé afa Ibrahim a bá wọn rẹ́gísítà wọn náà fẹ́ máa ta ọ́ìlì báwo wà fà. wà á nà ilé yá sà lábínà lèmúrì sẹ́lẹ̀ náà wà á nà ilé yá sà lábínà lèmúrì sẹ́lẹ̀. mo ní ẹ̀fìn ránṣẹ́ kí ló dé ọ̀dà múni ọ́ìlì ó sì lọ rẹ́gísítà yọ̀mọ̀ta ọ́ìlì kúnlé kéwú. وإن إلياس لمن المرسلين Ànábì Ìlíyásù wá rìn lọ ìwádìí omi níbi tí mọ̀nbọ̀ alimọ̀nbà ìmọ̀lómi yìí ti ń sẹ́ ọwọ́ àrìn títí fá ẹ bá ké ẹ ti òkúta tó mìíràn ti ń sẹ́ ń bẹ̀ afa brahmovi. anakumula wa inna iliyasa lamina limurisalina idikala likawmi alatatakun. inú rí inú rí àjọ iliyasu wọn á antakali allahu. anakumula. kalila minal hajar. tọ́kọ̀lì Allahu qalilan minal hajar. wa ma ba'dahu illa shadidan minal buka. wa ma ba'dahu illa shadidan minal buka. Allahu akbar. anabi ilasu wa wo títí. an tọ́kọ̀lì Allahu qalilan minal hajar. وما بعده إلا شديدا من البكاء. ẹ bá ń wọlé yọrọ wọn àfa àtàbá wọn ò gún nǹkan kan pọ̀ mọ́ kíní kan fún yàn tí ń fi ń dé yàn. Allahu akbar. ọlọ́run afẹ́kọ̀ọ́sẹ̀ lẹ́yìn báyìí àwọn pẹ̀lú ọlọ́run ti pàdé dé ìgbà tẹ́ni ọlọ́jà ó kú ọ̀já tí wọ́n fi pọn ọmọ náà ó ti sọnù ẹ dákun ẹni ọlọ́jà pẹ̀lú ọjà rẹ ti lọ yányán ẹbí mi léèrè bó o lọ́mọ tí wàá fẹ́ dúró lẹ́yìn dédé gbà tá a máa gbáyún bàbá wa náà la kó sọ́wọ́ àwọn bàbá wa bí ìbá sọlá wọn ni ìbò làbá wa wà bí ìbá sọlá wọn ni kí làbá máa jẹ bí ìbá sọlá wọn ni kí làbá máa mu kí ìbá sọlá wọn ni kí làbá máa ná bí ìbá sọlá wọn ni kí làbá máa lò kí ìbá sọlá wọn ni ìjà lè dẹni tí ó máa ra aṣọ sọ́rùn ǹjẹ́ a lè dẹni tí ó máa jẹun ǹjẹ́ a lè dẹni tí ó máa mú mi àní gangan tẹ́ salamu aleikum. òun káfí ní láàrí kódà ìmọ̀ta bá gbà lẹ́nu bàbá wa nìkan ká ló dábì jẹ́yàn láyé nǹkan kan dábì ní láàrí láyé iná nìkan nìyẹn wa ó da sí bàbá wa láyé bá nìyẹn wọ́n bá ti da pẹ̀lú wọn tiwa náà máa da ni bàbá gan ni wọn a máa rí gbogbo nǹkan gbèsè láyé. alájùwà look firm gbogbo bí ẹ bá wẹ̀ máa bọ̀ wá níta ọlọ́run níjẹ́ máa padà sí aburú. àmín. alibarika atana muhammad. àmín. alhaji wa sharof ìsínbà yìí microphone náà bọ́ sọ́dọ̀ àwọn bàbá wa a fẹ́ gbádùn wọn dáadáa. bẹ́ẹ̀ni. mo wá fẹ́ gba owó kùnà fáwọn afa wa n wá fẹ́ kọ́ yẹ nìkan kálẹ̀ nínú gbogbo wa tá à ń bẹ́yìn àyíntà ní sanwó náà abawa sharof nínú àwọn tá a rí nù alhaji awọ mawumi alhaji wa lukfem ni ẹ o ọlọ́run sàlékún bí gbàdúrà. àmín. kí àwọn afa wa lọ́wọ́ kọ́lọ̀ níjẹ́ máa padà sí ibú. àmín. alájà wa ọmọ wùmí sẹ́ ń bẹ́ mbẹ́ ìyá wa bílẹ̀ wàrà ẹ̀ ń bẹ́ mbẹ́ alájà wa lọ́n tóyìn mọ́mì wa níyà yín gbogbo ẹ̀yin ìyá wa bàbá ọlọ́mọsá àjárí yín pé gbogbo àwọn ìyá tẹ kó wa tì náà ní gbogbo bí a bá lọ́yà wọ́n mọ̀ tẹ̀lé wa káàkiri ni ìwòye àná à ń bẹ pẹ̀lú wọn ládàbàtà àmì ní baboko aago méjì òru la tó kù mẹ́ bí n bá wà wò wọ́n ẹ̀rọ wa bà mí pé wọ́n lọ́n gbogbo àwọn ìyá àgbàlagbà yìí kíta lèmi mọ́ wá rí gbẹ́yìn náà wọ́n wá ń pè tí káàkiri ọlọ́run ní jíkẹ́ máa padà síbú ọlọ́mọsá jẹ́mi ogun fún wa dáadáa alibarika tande muhammed ẹ dákun jama ẹ fídíò àwọn ẹ máa fídíò àwọn tí ń bẹ jìnnà jìnnà àwọn afa. marabi adahiyatul kabir muhammed bukhari ibn musa adamallahu wa yatahu wa ahsanallahu kulumayi allahu akbar. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله akbar. gbogbo ẹni tí ọba bá anabi wọlé ọ̀la ẹ dákun ibi ọba wà kéré ta alẹ́ yìí kó lè máa bá ọ lọ gbére ẹ má sàjà farabalẹ̀ afa wàtá kúrè fadal. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله اللهم صل على سيدنا محمد وعلى وأصحابه وسلم فما لي لا على خطاعي وقد بارست جبار السماء يا ربي أونا فيا ربي أونا فالمعان مؤيد وما لامرئ إن لم تئنه كفاه إليك توسلنا بك الله أولا وأول ما يبدأ به العبد مولاه معز مذل من يشاء بقهره سميع بصير كل شيء بمرآه في العقول وفي العيان فلا لا لا تدرك تعالى ولا لا الفاس منا والمعاني العباد والتداني كان من قبل أن يكون مكان وعوان وقبل كل زمان أول آخر سميع بصيرا وفرد منزأ ثاني كفاية الله خير من توكينا وعدة الله في المدينة تقنينا مالكينا وتعجينا ولم نسدنا في سري وفي علني على مقالتنا يا ربنا نقفينا فكان ذاك ورد الله حاسدنا ليس تيم لم ينل تقدير فينا كفاك ربك كما كفيك واقفة كفك فواك كملك نملك لك ككرك في كرئ كر في كبدي يحكي مشاكشكة كالوكولوك الفوليكي كفاك ما بك كم يكفيك قربة إياك وكباك أنا يحكيك وكب الفوليكي وكمك مني كفاك الله وكاف وكام أشكيت شكوى ذوي القربات في حلك أشكيت شكوى ذوي القربات في حلك أجاب بواجموك بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أنا باشكوى torí àdúrà yìí ni gbogbo wa fi wá tó sì mọ̀ pé nìkan ò lè yanjú ọ̀rọ̀ ọ̀hún àfọlọ́hún kíru ẹni bẹ́ẹ̀ bí ọba wà kókó bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. alhamdulilahi rabbil alamin. alhamdulilahi rabbil alamin. arrahman rahim. arrahman rahim.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 báwa gé anabiwa muhammad. sallallahu alayhi wa sallam. àmín. báwa kẹ́ àwọn ìyàwó ẹ̀. amiina. báwa kẹ́ àwọn ọmọ ẹ̀. àmín. báwa kẹ́ gbogbo àwọn tó bá nabi jagun isilamu tó fi rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa yìí láti máa kírun. amiina. ọlọ́ba kẹ́ gbogbo wọn. allahumma àmín. ọlọ́run wa wọlá gbogbo àwọn tá a ṣàdúrà fún yìí ọlọ́mọba kẹ́ ọba wa àgbà. amiina. àwọn tó bí wọn ọlọ́mọba kẹ́ wọn. amiina. ìyá àti bàbá tó bí bàbá wa àgbà ọlọ́mọba kẹ́ wọn. amiina. ọlọ́mọba wa kẹ́ bàbá wa lágége. allahumma amiin. àtàwọn méjèèjì tó bí bàbá lágége. allahumma amiin. ọlọ́mọba wa kẹ́ àfa bàbá wa lágége. amiina. àwọn méjèèjì tá àfa bàbá wa lágége tara wọn jáde ọlọ́mọba kẹ́ wọn. amiina. bákan náà ni ọlọ́run kí bàbá wa rọ́wà símúṣẹ́gù tájúlẹ̀ àdábì lábàtà súnkẹrẹ. àmín. bàbá tó bí àlùfáà wa oníwàásí àgbáyé. àfisọ̀hùnlọ́. ìyá wa ìyá tó bí ìyá bàbá wa oníwàásí àgbáyé ọlọ́mọba kẹwọn. àmín. gbogbo àwọn tó fi kú sàgbà fà wa oníwàásí àgbáyé ọlọ́mọba kẹwọn nulẹ̀ wọn. àmín. ládùúgbò ẹnì kọ̀ọ̀kan wa náà ti gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lo àwọn àlùfáà ọlọ́mọba kẹ gbogbo wọn. rahim. قل هو الله أحد الله الصمد lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad ami. ọbẹ̀ ìlàtọ̀rọ̀ bàbá wa onímọ̀ sí àgbáyé. àfisọ̀hùnlọ́. ee kárí gbogbo àwọn àlùfáà tó sẹ́kù láyé lónìí tí wọ́n ń bẹ̀rù ọlọ́run. àfisọ̀hùnlọ́. ọlọ́mọdé wọn rárẹ. amiina. òkú àlùbálọ̀ mọ́lẹ̀ mọ́ wọn. amiina. mọ́lẹ̀ mọ́lẹ̀ wọn. amiina. mọ́lẹ̀ mọ́ ti ń jásọ ara wọn. amiina. mọ́lẹ̀ mọ́ ti ń jọmọ kéwu wọn. allahumma amiina. بسم الله لقد جاءكم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليهم ما أنتم حريض عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش الأذيم آمين ọbẹ̀ látọ̀rọ̀ bá imam filani, Fílàní bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin ìdọ́wà bá wa ìmáàmù Malawi fún gbogbo ìlú Ìlọrin ó fi wá kárí gbogbo ohun tí imam jẹ́ ìmáàmù ìdọ́dọ̀ bàbá wa ìmáàmù àfẹ́ ẹlẹ́hà ìkárí gbogbo àwọn àgbàlagbà tí múrí fẹ̀yìntì àwọn tá a fa wa múri agaga ń wò tí wọ́n ní màǹsó àdúró tì ọ́ kọ́dà àwọn tí ọ̀rá yìí jáde lónìí nínú wọn tí wọ́n ń bẹ́ nínú ilé ntọ́lọ̀ ń bá ṣe jáde yìí masaba wa ṣe gbogbo àwọn tá a dá kọ́ ọ́n náà. amiina. bisimilahi inna atoyina. bisimilahi rahman rahim inna atoyina kalkawthar fasalli lirabbika wanhar inna shaniyaka wal abtar ami. gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń gbọ́ wá sí lọ́dọ̀ àfàwà Murtado Agaka ẹni tí ń ṣe wá sí ò lè dá wá sí gbọ́ fún ara rẹ̀ àfi kó rí èèyàn gbọ́ tí ó jíṣẹ́ Ọlọ́run fún ẹ̀yin lọ sọ àlùfáà Murtado Agaka bí n bá ń sàwùsù ẹ̀yin lẹ́ ń gbọ́ bí n bá ń tó àwùsù ẹ̀yin lẹ́ ń gbọ́ bí bá ń sọ̀ntàn nàbí wú ẹ̀yin lẹ́ ń gbọ́. Ọlọ́run gbogbo ntẹ ẹ bá dà lánìyàn tí ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ọlọmọsà máa ṣe fún yín. amiina. ọlá Qur'anul azim. Allahumma amin. ọ̀rọ̀ wa ò pọ̀ àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. alhamdulilayi. àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulilayi. fún tọ́lọ́wọ́n ọba ṣe fàlùfà Murtada Gaka gbogbo bọ́lọ̀ ohun ti sọ àfa Murtada Gaka dà látọ̀dọ̀ bàbá wa làájì àgbà ni rahimahullah nǹkan dá kọ èmi ni àtọ̀dọ̀ àlàájì àgbà ọlọ́run ti ṣe gbójú kó yìí rahimahullah òun kọ́lẹ̀ ń wá ń wò rárá ta lòun talẹ̀ wá ń pẹ́tì rí ẹ wá ń pẹ́tì bàbá wa làájì àgbà àwọn lẹ̀ wá ń pẹ́tì ọlọ́run wọlé bàbá wa làájì àgbà náà. ẹni ọmọ rẹ ò tí ì yanjú ọlọ́run jọ yanjú. amiina. ẹni tí ẹ ti yanjú dákun ọlọ́run mọ̀jọ́ tún ọlọ́padà sí ibú mọ́. amiina. bisimilahi alam nashura. bisimilahi rahman rahim alam nashura laka sadirak wawadana anka udrak alladhi anqada zahrak warafacna laka dhikrak fa inna maca al-usri yusran. إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمين àwọn tá a fi bẹ̀rẹ̀ ọ̀hún ọ̀hún náà làwọn àáfàá àwọn àáfàá àwọn làá fi bẹ̀rẹ̀ ọ̀hún bàbá ti fànàbì bẹ̀rẹ̀ ọ̀hún tá a bẹ ọlọ́run ti ká ara rẹ̀ tán tá a tún wá fànàbì ṣàtẹ̀gùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní tawassalu bi jahi fa inna jahi 'inda Allahi 'azam tawassalu bi jahi ẹ fi mí ànábì ẹ fi mí ṣe àtẹ̀gùn lọ́dọ̀ Ọlọ́run ẹ fi mí ṣe àgà ẹ fi mí ṣe àkàbà lọ́dọ̀ Ọlọ́run kẹ́ ẹ fi tọrọ tẹ́ ń bá ń fẹ́ kí ni ó jẹ́ ṣe bẹ́ẹ̀ fa inna jahiya torí pé iyì mi ànábì sallallahu alayhi wa sallam inda Allah lọ́dọ̀ ọlọ́run azam ó tóbi púpọ̀ òun làwọn àfa òun làwọn àfa wa gbọ́yé pé ah, ah. àti bá bá bẹ ọlọ́run tán tá fọlá àwọn ànábì bẹ lọ́hùn àwọn olótùkú tá fi bẹ lọ́hùn òun làwọn àlùfáà tọ́lá wọn ni warasatul anbiya àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run kọ̀sá ànábì ọlọ́run kan láyé mọ́lò ní àwọn àfáà lànábì ọlọ́run tọ́sẹ́kù báyìí làbàbí ń pè é wabil ulama'il amilina bi ilmihim. wabil ulama'il amilina bi ilmihim. وبالأولياء السالمين من الدعوى bàbá wa ẹlẹ́hà gbogbo ẹ̀yin jàmá ẹ̀yin bàbá tí ọlọ́run tọ́lọ́run ní kí múrí ó ṣe rí ire lára yín àbá níbo bàbá abẹ lọ́hùn àwọn àlùfáà àwọn ni ó kó pọ̀ ní ọ̀fọ̀lá wọn bẹ lọ́hùn. وبالعلماء العاملين بعلمهم kápọ̀ ọlọ́run wọlé bàbá wa láàjì àgbà ṣe báyìí fún wa ọlọ́run ní í ṣe. وبل علماء العاملين بعلمهم. káyí pọ́lọ́run wọlé bàbá wa lágége ṣe báyìí fún mi ọlọ́run ní í sì dáhùn. وبل علماء العاملين بعلمهم. ọlọ́run wọlé àfa wa ní sóró bàbá wa máa híyà èmi ọlọ́run ó sì gbọ́. وبالعلماء العاملين بعلمهم ọlọ́run wọlé àfa àwẹ̀ ìlẹ́kù bọ́ọ̀bá wíwẹ̀ èmi ọlọ́run ìdá olóhùn. وبل علماء العاملين بعلمهم. ọlọ́run wọlé àfa àwẹ̀ ẹlẹ́hàá oníwìrìdì gáálí bọ́ọ̀bá wíwẹ̀ belgore ikokoro tantama bube kumburi karatubo bawibe ijeo wabili ulama ilamilina biilimiha àwọn òpera wọn ní góòsù bẹ́ẹ̀ ni wọn òpera wọn ní kútùbù wọn òpera wọn ní kankan wọn wáyé náà wọn fara wọn yílẹ̀ wọn òpera wọn ẹ àfa pọ̀ láyé lónìí mm. bẹ́ẹ̀ bá fọlá àfa mi bẹ̀rẹ̀ ọlọ́run kilo wi. ló wí tó fi kú mọ yọwọ́ lọ́rọ̀ rẹ. wábìlì ulama ìlà àmìlì náà bí ilmi hẹ. ọlọ́wọ́ wù bẹ́ẹ̀. wàbílẹ̀ àwòlíyá ìsàlìmí náà mìíràn da'wa. wàbílẹ̀ àwòlíyá ìsàlìmí náà mìíràn da'wa. bàbá lọ́rọ̀ ń wọlé àfa àwa onídà àfa àwa onídà bọ́ọ̀ bá wí bẹ́ẹ̀ ò ní parí ẹ̀ èmi ọlọ́run ó sì dá ọ lóhùn. wábìlì ọlọ́mọ ìlàbìlì náà bí ìlímì hẹ́. bọ́ọ̀bá lọ́rọ̀ ń wọlé àwọn tó bí akẹ́yẹdé èyí sì gbàdúrà rẹ̀. wábìlì ọlọ́mọ ìlàbìlì náà bí ìlímì hẹ́. bọ́ọ̀bá lọ́rọ̀ ń wọlé àfa wàlíyí ọlọ́run wàlíyé ọlọ́run sheikhana tajul adabi rahimahullah àmín ìgbàdúrà rẹ gbogbo tó tọrọ yín fún ọ. wábìlì ulama ìlàbìlì náà bí ilmihim. bọ̀bá wa dákọ̀ àfa mi láwọn tí ń lo ayé lọ́wọ́ báyìí bá a ti ń lo yìí ìní dáhùn lónìí àtìrá àfa àti mutí tó dá mòlúdi ilẹ̀ tó sì ti yó kó tó máa bọ̀ ńgbà wọn mú bọ̀ nbi tí màá jókòó àwọn èèyàn ṣe bọ́lá ni àwọn kéwù fà wọn wá ṣe bọ́lá ni àgbàfà adérí tébù tó wá bì táwọn ẹni àá ògógóró ni à ń gbọ́ yìí àáfà lẹ̀ ń pè yín náà nbi ìjà ti dénú èmi ò sì ní yé e wí tí n fi kú bí tí màá ṣe wá sí wọn. wábìlì ulama ìlà àmìlí náà bí ilmi hàn. وبلا أولياء سالمين من الدعاء. وبلا أولياء سالمين من الدعاء. ẹ dákun àwọn àgbàlagbà wà ní oko yìí ẹ lo ẹ̀kọ́ ẹ sì farabalẹ̀. àwa ṣàdúrà ni àwọn afa làá fi bẹ lọ́hùn àwọn afa wo ni òun làwọn tá dákọ lọ́wọ́ ni àtàwọn tó kù dákọ bàbá wa méjèèjì ń lè kọ̀rọ̀ àfọlá àwọn bẹ̀rọ̀n kọ́dà àwọn tó lọ láìpẹ́ wọ̀nyí àfọlá àwọn bẹ̀rọ̀n bàbá ọlọ́run wọlá dasala àti àgbà alimarihum ọlọ́run ló ní tì wí tán ń gbàdúrà. wabili ulama ila amilina bi ilmihim. àwọn ni dúró ti ọlọ́run wọn ni. wabili awliya salimina mina da'awa wabila olùyà salimina mina dàwa. bọ́ọ̀bá fọlá abdullahi mubaraku tọ́lọ láìpẹ́ yìí ọlọ́run bá wa kẹ́ bọ́ọ̀bá fọlá azazili zambo bọ́ọ̀bá fọlá àwọn bèmí ọlọ́run ìgbọ́ torí wọ́n lu ayé wọ́n dàyẹn jẹ. wabili ulama ilà amilina bi'ilmiha. ẹ dákun ẹ jama ẹ jama afa murtala lagaga káfa àwa ṣáàzàlì zambo. radiyallahu ta'ala anhu. àwọn ẹbẹ ẹ bá mọ àwọn tó ti lọ a mọ wọn. bẹ́ẹ̀ni. àfa àwa salati ọlọ́mùbá wa kẹ́. amiina. tí abdullahi mubarak lakibula ashraf. níjẹ́ hmm. olè lọ́wọ́ àsìmọ́tẹ́ gbọ́ pé bọ́ọ̀ bá jẹ èèyàn ó sì lè jẹ èèyàn ìjọ lẹ lọ wá sí wọn tẹ ẹ táwọn ní wá sí pé ọ kọ́kọ́ kẹ́yìn sọlọ́hún tó lówó tó lówó tán ọ kọjú sọlọ́hún ẹ wà wọn àfáwùsì tọ́lọ́hún dàsa yé lónìí. wọ́n bí lè ń lè mọ ilà àmìlí náà bí ilé mi hẹ́. àwọn òwe irú ẹ̀. wọ́n bí lè àọ́lìyá ìsàlìmí náà mìíràn dáhùn àfa tẹ̀lé o. wábìlà ọ̀lìyà ìsàmìnà mìnà dàwa. àwọn tá a dá kọjá ń fọlá àwọn abẹ́rẹ́ ọ̀hún ta ni ẹja fọlá àwọn abẹ́rẹ́ ọ̀hún yìí. kò sí kan tó gérí èèyàn tá a gbọ́n tàn wọ́n rí kò sí kan tó gbé ee e, ọmú ọ̀tún ọmú òsì eyín ọ̀kankan ẹsẹ̀ òsì kò sínú wọn kò sí kan tó lo òkú kò sí kò sí kan tó júwe pé ẹsẹ̀ bọ kẹ tó déyàn bẹ́ẹ̀ bá déyàn tán ẹ wá dẹ̀ ní ọlọ́run tọ́lọ́run sì ni bẹ́ẹ̀ bá sẹ́bọ̀ yìí ní fèrèjì. ẹ wàá gósù kùtìbù kankan tọ́lọ́run wá dà sáyé yìí. máa ma ọ̀rọ̀ àbá tóbi bẹ́ẹ̀ lọ́hùn. ta ló déyàn lára yín. ẹ júwe bẹ́ẹ̀ ti ń jẹ́ kùtìbù ọ̀hún náà tẹ̀ ń jó dó tẹ̀ ń jẹ́ gbogbo ẹ̀ yìí ta ló déyàn lára yín ẹni ẹ bá rí téèyàn déèyàn lára ẹ ẹ bá wulẹ̀ wádìí ma ó ní tí ó sì ń wájú ọlọ́run jọ́lù kìáma àwa déèyàn lára bàbá wa alájí àgbà ọlọ́run amọ̀yẹ gbẹ̀lẹ́gbẹ̀ tó déèyàn lára bàbá alágége tó déèyàn lára gbogbo àwọn àfáàtà kàálẹ̀ ni ń já sí bẹ́ẹ̀ ni ọlọ́run ní wọn lòun lọ́rọ̀ wọn ṣe. wábìlì ulama ìlàmìlì náà bí ilmi hẹ́m wàbílẹ̀ àwòlíyá ìsàlìmínà mìnà dàwa. wàbílẹ̀ àwòlíyá ìsàlìmínà mìnà dàwa. bàbá wa fẹ́lẹ́ ha àtẹ̀yìn gbogbo jama ẹ̀yin tọ́lọ̀ ní kí múrítà lọ́ọ́ tara ń jáde tí ń jẹ́ di ara yín mọba yẹn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ ń ṣe àáfàá gẹ́rígẹ́ ka ọlọ́run ò sọmọ yín bẹ́ẹ̀ nígbà tí ó bá lọ́wọ́ tèmi èmi ò sì bá lọ́wọ́ àáfàá mi àáfàá mi ò bá lọ́wọ́ àáfàá tiẹ̀ láàfin wo àáfàá wo láàfọmọ tì sí lọ́dọ̀ ayé ti dàrú o bẹ́ẹ̀ bá wo ayé àwọn àáfàá àgbàlagbà tí wọ́n ti lọ ni wọ́n bẹ ọlọ́run sáyé pé wọ ọlọ́run àwọn ẹlẹ́bọ̀ bá wa paná wọn rẹ́ mọ̀jà gbúrò wọn mọ́ àmọ́ bá a ti ní ọba paná wọn rẹ́ ń ká má gbúrò wọn mọ́ ń àwọn kan wá ń bẹ́ẹ̀ àáfàá náà lẹ́ẹ̀ máa pè wọ́n torí pé wọ́n rí gbájú ẹ̀ ṣe wọ́n lówó bí wọ́n bá wá ń bọ̀ bílẹ̀ bá ń rọ́ èèyàn náà lẹ́ẹ̀ ń pè wọ́n níjó ni baba mamu fúlàní lọ bìkan rí tọ́lọ́kadà bíi ọgọ́rùn-ún ṣáájú tọ́lọ́kadà bíi ọgọ́rùn-ún kan yìí wọ́n sì tó pò kí wọ́n ṣe bẹ́ẹ̀ àmọ́ kò ṣe pé èèyàn rẹ ló bí wọn àáfàá tó da lọ́kọ wọn. ẹ júwe àáfàá náà lẹ́yìn babalágége abá wọn ó kù díẹ̀ kí n clock fifty ń sọ̀rọ̀ yìí nípa babalágége ń sọ̀rọ̀ yìí nípa alájí àgbà yìí tún sọ́n pa àwọn àfa mi náà awọ ọba wọn kí ó gbé ose girigiri wọn máa júwe pé ẹjọ egungun egungun nbọláyé náà ń lọ báyìí inú mi wá dùn pé ntọ́jáde lára tèmi ọlọ́run ọjọ́ nájà arú ẹ̀. ẹ̀yin tẹ́ wá ń pé bọ́wọ́ àti àfa àmúrútàlágà kàmọ́ báyẹn dúpẹ́ ẹ̀rá àfa tẹ̀lé nǹkan ti dáyé. láwà níyì ọ̀jà dà fáwọn. kọ́dà wèrè ń wé. kọ̀wájà dà fáwọn mọ̀mọ́. babaláwo nú àfa babaláwo tún bẹ nísìn àfa náà lè ń pè ńgbà tó. o ọlọ́run ẹlòmíì ò wá nílẹ̀ aká ìbáyé bọ́lọ́run ti tàn mọ́lẹ̀ sáyé gbé ah ọlọ́run kẹ́ o ó ní owó owó kíni ẹ̀yìn ọlọ́run gbà fún o kí ni bó ti gbà fún ṣé kò kọ̀ gbà fáfáà dání ṣé wọ́n gun jíìpù kún tó kú láyé ni ṣé kò gbà fún wọn ni ọlọ́run la fi bẹ yìí for the past forty years arbaina sana tí wọ́n ti lọ ẹwẹ̀ ẹ̀yìn àfáà dá ti rí kọ̀ bàjẹ́ ẹ̀yìn tó wá dùn jojú lọ ẹwẹ̀ ẹ̀yìn àwọn àfáà àwọn ẹni ọlọ́run nù bó ni tiwọ́ ó ti rí báyìí ẹ ò bí abáyédè àwọn babaláwo tó wá àwọn babaláwo wá parada àwọn náà tó wá ń dà fa ọ̀dọ́ di babaláwo àwọn náà ń dà fa wọ́n sì kó yẹn lẹ́yìn. àṣírí owó àṣírí owó àṣírí nítorí àbálá gẹ́gẹ́ fi kúrò láyé wọn ò ṣe wá sí àṣírí owó rí ìbẹ̀rù ọlọ́run ni alájàgbà ojúwe pé àṣírí owó rí ẹgún yìí ẹjọ́ yìí bàbá wa ní tán kò dèèyàn wọn sọ bẹ́ẹ̀ kẹ̀yìn sọlọ́hún kó tó lówó bàbá lówó tán wá kọjú sọlọ́hún agosu samani kutubu samani tá à ń rí láyé báyìí o. wabili ulama ilhamilina bi'ilmiha. ìbọ̀láyé náà wà lọ́ọ̀rì àwọn wòláàbí bẹ́ẹ̀ lọ́hùn òun làwọn àfa àwọn aráyé rọrùn. وبالعلماء العاملين بعلمهم وبالأولياء السالمين من الدعوى gbogbo ẹni tó jẹ́ torí ga sheikh abdulkadir ti bẹ́lá kí kò ní ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́. amiina. gbogbo tí ń jẹ́ torí ga sheikh ana amadu tijani radiyallahu ta'ala àmín ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́. amiina. kò sí kata wa múlọ̀tà la nufarriqu bayna ahadin min rusulihi kò sí kata múlọ̀tà àmẹ́yìn tẹ̀ ń ba ọ̀nà ń jẹ́ òun làwọn àfa àtẹ̀bárí tí àtàkì yín bá wí àfa wa sàràfà ní wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ àwọn ilé ohun wúrì nínú ni kọ́dà àwọn ọ̀hà náà sì lérí rédíò rí pé eh, kíni eh, mòlúdi wa o okùnjọba yìí o wọ́n sì ń lo ayé eré bọ̀làbàdé lónìí kéèyàn wá lajú lẹ̀ kó o ta ni ó tẹ̀lé wabili ulama ila amili inabi ilmihim. wabili ulama ila بعلمهم àwọn tí wọ́n mọ Ọlọ́run wọ́n tún wá ń ṣiṣẹ́ baba Ìmáàmù Eleha wọ́n tún ṣiṣẹ́ بعلمهم pẹ̀lú ma wọn wọn ò jójòkújò wọn ò gógùnkógùn níjọ́ mo ti wà lọ́rìn ìyá alágbò kan tó lè gbọ́dọ̀ òun ni Buhari ti rà ga àwọn àgbo kò sí ní gbogbo lọ. wábí lè ó lè máa. èdè èsì irú ọ̀rọ̀ àwọn ọlá àwọn ìjọba Buhari èdòdò wọn wọn lè wọ́n wá mi o àbí mi èdòdò wọn mo fi wọ́n lẹ̀ pé àáfàá ni mí bẹ́ẹ̀ bá ní ìdí tẹ́ bá pè mí tẹ́ ń bára yé wọn wà ń ọbẹ̀ nìkan sọ̀tà kò sẹ́ni tó lè pè mí wá sí ti ní dáhùn dọ̀ọ́lá ọ̀sẹ̀ bọ́n bá pè mí wá sí ilé ọtí ń dáhùn wàlíyé ọlọ́run kan bẹ́ẹ̀ ń wé lọ gbogbo ọ̀dọ̀ ìyá àwọn ẹni ọlọ́run lọ́ọ́ ṣe wá sí bí wọ́n ti ń mugbó àárín ìjà bí wọ́n ti ń ṣe sìná gbogbo bí títí máa lọ́ọ́ ṣe wá sí tiẹ̀ ẹni bá mọ́sálásí ó kì kò kì kọ́dà bí wọ́n yẹ pé yọmọdà níyàn bọ́ọ̀lù lérí àtayánà pẹ̀lú ọ̀dà pọ́sàjẹ́ mọ́ wíni lónìí o sẹ́sà ṣe ń kírun وبالعلماء العاملين بعلمهم وبالأولياء الصالمين من الدعوة وبالأولياء الصالمين من الدعوة أدو lágàkà ni ẹ̀yin àgbàlagbà lágàkà ni ẹ̀yin bàbá wa tí tẹ́ǹpé mọ̀ nso òní sì ṣe ẹ̀yin lẹ́yìn yóò sì ṣe ọ yẹ kẹ́ ẹ mọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nípa ọlọ́run jogun múrí fún yín ládùúgbò ni kọ̀ wá ṣe láàfà àti ìbò kọjẹ́ àfà mi ìbò kọ àdúgbò wọn jẹ́ pé ẹ mọ̀jà àwọn ọmọ òṣèlú bẹ́ẹ̀ o ẹ mọ̀jà àwọn ọmọ òṣèlú lọ́nà bẹ́ẹ̀ wọn o ìyàwó hàn kọ̀rọ̀ ọmọdé amúdá a ẹ gbà mí gbọ́ ẹ bẹ́ẹ̀ bá mú un àfà kan ni wọ́n torí ẹ̀ mú fún. wọ́n bìlì ó lè máa ìlà bìlì náà bí ilmi yé. ọlọ́wọ́ ò ṣe mú rí bẹ́ẹ̀. wábìlà àlìyá sálìmí náà mìíràn dáwà. ọlọ́wọ́ ní pa ọ́. wábìlà àlìyá sálìmí náà mìíràn dáwà. bàbá wa fẹ́ dà ikú ikú sọ̀rọ̀sọ̀rọ̀ bà mí lẹ́rù láyé irú wa báyìí. bí rùmí bí a lọ kú ní sọ́gbẹ́ ah, ọ̀rọ̀ ní kú ọ̀rọ̀ lọ́pàá. kọ́dà ẹni tí ọmọ mi rí o pé a ah, ó ṣe wá sí kan jẹta ládùúgbò wa àwọn àjẹ ní sàmú ẹni tí ń sọ̀rọ̀ láyé sàgbákò kọ́dà tó bá rẹ̀ torí pé wọ́n ní ọdọọdún kan lọ́sibítù gbé a ah, wọn fẹ́ pa kíákíá ni àwọn àfáàfin bẹ lọ́n fáwọn ọmọ kí ó gbé ọlọ́run mọ́ pa wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfa mi lálẹ́ àná. ọlọ́run ò ní kájú pa ọ́. amiina ami. ọ̀rọ̀ ló sọ̀rọ̀ ó sọ kí n tó kí àyà kan tí wàá ké èmi náà fẹ́ kí ọ ń lọ ni bẹ́yẹn bá wo ayé lónìí ọlọ́run sọ Buhari Musa di àgbàdo ayé sì ń rùn wọ́n ń rùn lọ́tún wọ́n ń rùn lọ́sìn wọ́n ń rùn wájú wọ́n ń rùn lẹ́yìn mo wá wo pé haza haza zamanu sukutu àsìkò tó yẹ kí n dákẹ́ ìdí ẹ̀ kọ́kọ́ wo gbogbo òlù ń dùn yìí nígbò ní ó tiẹ̀ wá yà. Allah. Allah torí pé gbogbo ọ̀rọ̀ yìí e, èmi kà ń rẹ́rìn ni ẹlòmíì ní ọbẹ̀ ràn owó mo wá wò pé tani bẹ́ẹ̀ láyè jẹ́ ọbẹ̀ ràn owó. kò sí kò sí èmi tó ṣe pé bọ́lọ̀ ń bá náwó owó láti sánmọ̀ mi bá rí àgà èmi ní kọ́ débẹ̀. وبالعلماء العاملين بعلمهم وبالأولياء السالمين من الدعوة وبالأولياء السالمين من الدعوة. ìwà ń fi dídákẹ́ mi tí mo dákẹ́ ń èéfín ń kọ́ àwọn ọmọ kéwu tèmi náà lẹ́kọ̀ọ́ ni pé ẹ máa rí nǹkan láyé o àfi kẹ́ haza zamanu sukutu àsìkò kéèyàn dákẹ́ ni ìjó tí wọ́n ń jó lọ́wọ́ yìí níjó oníjó òun ó tiẹ̀ wá pin kákọ́kọ́ òbí gbóníjó fẹ́ jó síná orin tí wọ́n ń dá lọ́wọ́ yìí níjó òun ó tó da tán káwọ́ gbà wọ́n da tán èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ àfa mi ní tọ́ bá fẹ́ ká lùbáríkà mi ọ kọ́ tún máa lọ lérí rẹ àtàrọ́mọdọ́mọ rẹ láyé kọ́lá tẹ́mi àtúrà yé ní ọ̀bá síláyé má bẹ́ẹ̀ yẹn bá búyà rẹ báyìí tí ló dùn mí báyìí ọ̀ gbọ́dọ̀ fèsì mọ́ lọ́rọ́ lọ́ba tán tàbá ń bẹ́ẹ̀ báyìí pàá gbogbo ń tẹ̀yìn bàbá wí nísìn no comment. wábìlì ulama ilẹ̀ amìlì náà bìrìn ilmi yé. ọ̀sọ́rọ̀. wábìlì awliya ìsàlìmínà mínà dáa. èmi nìkan ilé àrídé ìyàtọ̀. wábìlì awliya ìsàlìmínà muslimina mina da'wa. mélòó náà wà ní Buhari èèyàn méjì kan èèyàn kankan àwọn bíi méjì kan àbí mẹ́ta kan ẹbí wa mi kì Buhari ọ̀hún àdá mọ́lọ́lọ́hún oore tó ń bọ̀ nù. àmọ́ pé ẹ̀rẹ̀jì ọ̀rọ̀ ìdọ́rí ìlọ́rọ̀ tí ń sọ lérí gbogbo tí ń ṣẹlẹ̀. wọ́n bí lè ó lè máa ilà ámìlì náà bí ilmi yẹn wàbílẹ̀ ọ̀lìyá ìsàlìmínà mínà dàá. ẹ̀yin bàbá wa wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ sílùú wa àwa nìkan ni èkó yìí Ìlọrin là ń gbé a sì gba èkó mọ́ wọn lọ́wọ́ ẹ wá ní wọn ní bú wa Ọlọ́run ó jọ dáa fún yín ẹ máa bú wa. وبالعلماء العاملين بعلمهم ọlọ́wọ́ ó jẹ́ ọyẹ ẹyin ẹ tún wọ ọbẹ̀ ẹ tún sè mí. وبالأولياء السالمين من الدعاء. ọlọ́wọ́ ó jẹ́ rówó owó rẹ̀ wá. وبالأولياء السالمين من الدعاء. wàláhì wọn ò jẹ̀bi Ìlọrin owó ni wọ́n ń wá Ọlọ́run kó jogún owó fún wọn àmọ́ pé tara wa dìde èyí mi lọ́lọ́wọ́n ní fọwọ́ sí hmm. yóò jogún owó fún yín o kò sẹ́sì wọ́n ń tọ́ wa sọ́nà ni hmm, hmm. adúgbò púpọ̀ ìwọ náà mọ̀ wá rírú ẹ̀ ó rí nínú ilé ó rí ládùúgbò ó rí ìlú máa bá tiẹ̀ lọ ni èmi ti wí pé káfù. wàlẹ̀ káfù anṣatimi lẹ́yìn mi takaruma. ibi ọ̀rọ̀ lọ́nu. atọ́rùlẹ̀wù mi ṣàtìmí hìnà yushta. wà má ṣe ń. ahabu alafi abi. ahabu ila ṣẹfi. wà má ṣe ń. أحب إلى السفيء وما أحب وما شيء أحب إلى سفيه إذا زب الكريم من الجواب إذا زب الكريم من الجواب إذا زب الكريم من الجواب مشاركة السفيه بلا جوابي مشاركة السفيه بلا جوابي أشد على السفيه من السباب على السفيه من السباب أشد على السفيه من السباب wàlkẹ́fù. ìdákẹ́ tí mo dákẹ́. à ń ṣàtìmí lẹ́yìn mi takaruma. nípa pé kí n bú èèyàn yẹ̀yẹ́ ni. àdọ́rùmá. takaruma. àkọlé ni torí bá tún wí bóyá lò sí lórí ibú àfọwọ́sọ lálẹ́ bá rí ẹ̀sìn kásẹ̀tì bíi ọgọ́rùn-ún àmọ́ wèrè ń ṣe yìí bá. wàlkẹ́fù à ń ṣàtìmí lẹ́yìn mi takaruma. ìdákẹ́ tá a dákẹ́ ní wí nǹkan kan tá ikú lérí ọ̀rọ̀ ni. àtọ́rùláwù. dídákẹ́tọ̀ wá dákẹ́ ìwọ ọmọ ìyá mi sẹ́ni tí ń bù ọ ọgbẹ́gbá ọjà mọ́lẹ̀ ọgbà wo kọ́sàtì dàmí lóhùn ni eléré ibu ẹ jáde kò ní yẹ yín tó ń wá dá nínú pé bisimilayi ramani ọlọ́run. jáde kò ń gẹ̀rẹ́. yóò tún lọ yóò tún bọ̀ eléré ibu bẹ́ẹ̀ ní sẹ́kọ̀ọ́ gẹ̀rẹ́ kankan wàlkẹ́fù. ìfẹ́ kọ́ sọ̀rọ̀ náà ni. anṣatimilayi mi takaruma. ẹ máa bu aláwọ̀ jọ dáa. àtọrùlẹ̀wù mi ń ṣàtìmí hìnà yushita. ẹ jàmbá àṣẹ àdọ́rù adarulawu min shatimi hina yushitam. adarulawu min shatimi hina yushitam. ẹ jama fún àmúrúdàrà gàgà ó ní adarulawu ìdákẹ́ mi tí mo dákẹ́ ni tí n sọ̀rọ̀ sẹ́ni tí n kú sí mi adarulawu ìnira ni wọ́n á já sí mi pé àbí gbogbo ẹ̀ náà kò dáhùn min shatimi yìí kékeré kémi náà tún wá máa dá a lóhùn yusitamu ngba wọn bá ń bu orí méjì ni o hina yusitamu ngba wọn bá ń bu pé kí ló dé tẹ̀yìn náà wà ń tún kí ni wàhálà yín báyìí àfáà jà àfáà ni hina yusitamu ngba wọn bá ń bu èèyàn yẹ̀yẹ́ ni ọba tó wá wọ adarulawu mi ṣati mi hina yasitum. adarulawu mi ṣati mi hina yasitum. ìgbà wọn ìgbà wọn ìgbà wọn náà bá tún bè é Allah ìgbà tí ń bè é bùtọ̀ bá ti dáhùn méjì tí wọ́n gbà tún náà nù ni. ìwọ náà máa rí àwọn arúgbó tá à rí gbogbo ẹni ọba galáyé gbọdọ̀ rírú ẹ̀. Ah, nítorí máwọn èèyàn tí wọ́n ebú ọlọ́run táwa là ọlọ́run kó ṣínà fún wọn sẹ́mi lè yóò gbé wá búyàn nísìnyí èló lẹ́ẹ̀ fún mi òsì ni kì í sówó ni. wàlkẹ́fù. ọlọ́run ó bùn yín lówó. à ń ṣàtìmí ilẹ̀ yìí mi takaruma. ọlọ́run ó sí ọgbà yín láyè. àdọ́rùlẹ̀wù mi ń ṣàtìmí ìhìnà yìí ṣìtàmù wà máa ṣe ìhùn. kọ̀ wá sí kankan ahabu ila sẹfi. bọ́bá fa ilà ọ̀nìrìsí dà fún sí ma. wà á máa ṣe ìhùn ahabu ila sẹfi. wà á máa ṣe ìhùn ahabu ahabu ila sẹfi. wà á ṣe ìhùn ahabu ila sẹfi. ẹ jama kò sí kankan tí mo wù ọ́ mọ̀gọ́ láyé. Eh, ìzá sábàl kẹrí màmínà lè jà wá bí. etí máa wù òmùgèyàn láyé tí ń bá ń gbogbo wóróworó etí máa wù yù mínà lè jà wá bí. ìzá sábàl kẹrí mà tọ́ba sọ̀rọ̀ tó bu ẹni tọ́lọ̀ ń pọ́nlé nínú ilé ládùúgbò nínú ìlú àbọ̀ rẹ̀ rẹ̀ tọ́lọ̀ ń pọ́nlé tọ́ba ìtí ọmọ rẹ̀ títí máa dùdù láyé téèyàn bá mínà lè jà wá bí. dúkẹ́ fèsì lọ bẹ́ẹ̀ bá fèsì yóò àbá níbẹ̀ ni musharakatu safi bila jawabi. musharakatu safi bila jawabi. kò sọ̀rọ̀ bá wa. ashaddu ala safi mina sibabi. ashaddu ala safi mina sibabi. àwa ń kí àfa àmúrínà lọ́nu ọ̀rọ̀ àwọn tí ó bu ọ ọ̀rọ̀ àwọn tí ó sọ ń tó ṣe pẹ̀lú kódà ọ̀rẹ́ tímọ́tímọ́ láyé lónìí àfi kéèyàn ṣọ́ra wọ́n mọ̀ ọ̀rọ̀ rẹ wọ́n sì mọ̀ kó súnmọ́ yóò fẹ́ lọ opportunity ni gbogbo tó ṣe láyé yóò sì mọ̀ kó ṣe táwọn yóò fi máa fẹ́ gbàgbọ́ pé ah ó rí ìtàn lóòótọ́ bá gbogbo kíní tó wù yìí ní í ṣe ni ìwọ mọ́ wàá wo bẹ̀ má bá tiẹ̀ lọ bọ́ ọ ti dákẹ́ tó wí gangan iyì rí ọ pọ̀ sí láyé kàrámà rí ọ pọ̀ sí láyé mm, mm. bẹ́ẹ̀ bá ti ń dàgbà yóò mọ̀ yọ ogun jà ni àfikọ́ mọ̀ yọ ogun jà bẹ́ẹ̀ báyìí ti láyé bọ́ bá ti ní aláfisùn láyé kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ah, ṣe àforí ni ẹ̀sán sọ̀rọ̀ àfẹ́ ilé ha ìbá ti fẹ́ ju ẹ̀sùn ẹ̀rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ kéèyàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run níjọ́ bá ti ní pé ṣe àwọn afẹ́ ẹ̀ kò sí dalẹ̀ wí o ẹnu náà nìkan ká wọn lé o kọ́lẹ̀ gbọ́dọ̀ àwọn ọ̀ká wọn tàfà bàjẹ́ o pé àfà rẹ níjẹ́ ò lọ dáyé níjẹ́ wọ́n fẹ́ yá rẹ̀ tọ́sọ́ tàbá rẹ̀ pé bó ti ń ṣe yí ọ̀dà wọn àgbẹ̀ àwífúnnu lẹ́nu ọ̀ká bẹ́ẹ̀ lọ́nba ní kẹ́yìn náà wá rí wídé ó dèèyàn yẹ̀yẹ́ láyé àtiwájú ọlọ́run gbogbo àwọn tí wọn gbogbo tí ń bá ń jálà fi sùn rẹ láyé ọlọ́run ò ní pa wọn. amiina. bàbá tó kù fún ọ ní bàbá nínú ilé tó kù fún gbogbo wa ọlọ́run kò ní gba ẹsẹ̀ lára yín. amiin. kò ní gba etí lára yín. alahuma amiin. bàbá wa alhaji wa yakub agbára ọlọ́run ọjà dùnú yìí ẹ̀ nà jìnnà ni. amiina. ọlọ́run wa ní sẹ́yìn ní pẹ́sẹ́ ń gbọ́ ẹ̀rí ẹ̀gbẹ́ tọ́lọ́run tẹ ẹ̀rí náà mọ́yì ẹ̀sà ń gbọ́hùn ẹ̀ ọlọ́run ò ní sebẹ̀ fún yín. amiina. ọlá àyà tó bí yín ọlá àbá tó bí yín. Allahumma amiin. ẹ dákun gbogbo tí ń lọ ń gbòòrò ni kálukú ẹ gbà pé kò sọ̀rọ̀ wọ́n ń wá ọ̀nà ni ọlọ́run sọ̀nà fún wọn. amiina. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد